lẹ́yìn ọ̀sọ́rọ̀ òní ṣe àgbáwa Muhammad Sadiq Mishawi rahimahullah lọ́nba akẹ́ àfáàná nọ́ba wọlá Qur'an al-Karim wọlá la ilaha illallah ẹ̀kọ́ tí àbá ń kọ́ wa ní pé bí máa ṣe níbi ìrún jama'a نيتان قوالو بلاد يعني منين لما تلف عمامي سيك بجنه جماعة لعنوا في كلمة عامين ما سبيل عامين دالا بني ما بني وقتدام وعلى خطأ من تكر بين المصلين من هو قوة قطع فهم يمدون مجلس بدل ترى حركات بينه وما فمد الجبل عامي مد الجبل وما فني عرق من فرح آمين هو خطأ لغوي بين إليه من ويدي مستيق لغاني يمد إلا ركعتين حمد الجبل أما فاني حركة بجناني آمين من يلفا من ي مدري مدكون مدري آل سكون أوديوا أوديوا so a àníkọ̀ a kò jù bẹ́ẹ̀ lọ ní dáàpù àdúgbò ọgbẹ́ àmì àníṣà mọ́dìdìkẹ̀lì aláàpọ̀ ààyẹn mọ́dìdìkẹ̀lì آمين إلينا فلا يركب مفا بمجي المتع مجي أونين مدي عرب سكونه وديوا أما مدي البدن حركة في جنان وديوا قبل مضافة ذلك تسجيل ميم أما ميم ما سمعت ميم آم آم ميم اللي شجع إذا نقول شجع ومروي عن بعض أهل اللغة هو الضعيف أبعد عن لغة بيعمل جد قال متولى من قال هذا بكل الصلاة وقال بس يعني الآن إنه يبادي إنه أفعل صلى الله مضافر رأيه روابع نمبر 30 إقرار الفاتحة نسمع كثيرا من الناس يقرر صوت الفاتحة الفاتحة أكثر من مقرر أما قبل قوي هما فاتحة بيكلو خلقا في ركعتين الأخيرتين هذا بعد أركع الأنبياء ركع بجوانتين هو مخالف لما سبق عن النبي صلى الله عليه وسلم بي بيقتي انتشار النبي عليه وسلم وهذا مذهب جمهور العلماء بيقتي أكناني بذي وعلمه أبوها أبوافاني أي مجيء وافان الله تعالى أعلم أبد لما تجد استباب والسقوط بالفاتحة the saying of um, the, the Mamo will always be able to say it correctly as you have just said if the Imam draws the the last ayah that say Gẹ̀rin Magdubi Aléhi wọ́n dọ̀ọ̀lì. Then that gives room for them to as well draw that army to meet teaching the world around us not around the school. But the word, the body of the first Alif, Abba is Ami Manabidel. John was born on two Harafa. Amin, that's six Harafa. Mother and the school. That's two mothers here. Everybody is called Mother Bidel. Short Mother, just two Harafa. The mother is called Mother and the Sukun. If you have short, different size, the length. That is called the Basis Araka. Now. That is Araka. What I'm trying is, if the Imam will not give room for the Mahmoud to say it, he will not be able to meet up the the. الرسول صلى الله عليه وسلم قال غير المغضوب عليهم ولا الضالين The Imam and the Imam will say Amen. Whoever says Amen at the same, the same time with that of the Imam, all his sins will be forgiven. So the Imam go to say Amen. It's good that the Imam should say it in a way that it will be easy for the Imam to relate him and say it at the same time. That's the right now. in every aspect of life salat you have to do it after the imam Allahu Akbar don't say that you say Allahu Akbar then you say after that Kabir Isra is called the color of Sa Sa is Taqib you accompany them if you ruku you go to ruku if Amin and Sami Allah and Amida you are supposed to sleep جد لكتاب الإمام غير المقبول عليهم ولا الضالين الإمام آمين سيؤسسي وإذا سمع الله من عمل الإمام ربنا لك الحمد تسعود في الله تعالى أعلم نعم. ẹni tí ń kírun lẹ́yìn ìmọ̀mù gbé àrùn mọ́gì kírun ìṣẹ́jú sórí nígbà tí wọ́n ṣe dìfọ́sì bẹ́ẹ̀sẹ̀rẹ̀ ram tí wọ́n ṣe àdìkár ó ti wá wọkàn rẹ̀ pé ìmọ̀mù bẹ̀rẹ̀ sí ní kíkà sí à àrí tí wá bẹ̀rẹ̀ sí ní kíkà sí à kó bí pé ìmọ̀mù bẹ̀rẹ̀ tó wá sọ́fùtẹ̀ kí ni ẹgbẹ̀rún mọ́mọ́ ni àwọn mistake gbogbo ọmọ ibi tí ó sì ń bá sẹ́yìn náà أوديو نعم oúnjẹ Christmas lọ́ní kò dàgbé kí ẹ máa jẹ ó wá nínú ilẹ̀ pé àọ́dún gbogbo akú ni tínú yẹ tí tẹ́ máa jẹ́ tẹ́kù sí ẹ̀sẹ̀ ń bi ìyẹn Ògbàwẹ̀ gbogbo Christmas Christmas lọ. Christmas, àpò àwọn gbogbo lóríyà ọdún òtà àwọn romans náà ni pé janus the god of the game ló ń pè ọlọ́run bẹ̀rẹ̀ ní hebrews abúlòun godness lòun ó ní sọ òun bẹ̀rẹ̀ àìkò bẹ̀rẹ̀ ìbá ṣe kò láòtà ọdún gbogbo akọni ìjọba ń pa pé yá ayọ́ lẹ́rí inú kò yá ayọ́ kàfìrò láàbù mọ̀tàbù tó sáré ní láti lè lè kó lórí ẹ̀dì àwọn ọlọ́dún tí wà tó máa bẹ̀rẹ̀ ما قرقلوا بالحجة أبيوا والله تعالى أعلم نعم وعليكم السلام ìdíkan pàtó ní pé ibi tí a bá ti kòkò mùsùlùmí kò lẹ́kọ̀ọ́ fún wọn sí ìgbà tí ẹni ẹkùn àwọn sí bí wọ́n sì ṣe rí ilé tẹ́lẹ̀ kẹta mọ̀ ẹkùn àgbàgbà pé kò dákẹ́ mọ̀ sí ìkú ìṣẹ́ ọ̀bẹ̀ wọn ti kọ́ bọ́ọ̀sì sí ilé láti káwọn owó ìpínlẹ̀ gbòò bí abẹ́ ti kò tẹ̀ pọ̀ mọ́tì sí ibi tí sàárè yẹn wà wọ́n kì í sì káwọn fẹ́rẹ́ káwọn mú fún òkú òkú mẹ́ káwọn mú lọ sí ìlú tẹ́ ìdíkà ìsìn àwọn akọ́yà tẹ́ máa mú fún òkú òkú mẹ́ bóyá mọ́tì lẹ́nu kọ́ kí bá bóyá bákan. ìgbà kó di ẹ̀dẹ́ kó mọ́tì sí àyè yẹn. bẹ́ẹ̀ ni gbogbo mọ́sùkù rẹ̀ ó di wa àwọn akẹ́kọ̀ọ́ ìjọba kọ́kọ́ mọ̀ fún ara rẹ̀ àìsí àtijọ́ àtìkù sí àwọn èyí kò lórí ìgbìmọ̀ ẹ̀rọ dáre àbí bẹ́ẹ̀ kọ́ ìbámu àwọn òkú ìrẹ́lẹ́ kọ́kọ́ àbí wọ́n adúmọ̀ afẹ́kọ́ sí àbí wọ́n adúmọ̀ afẹ́kọ́ sí gbé àdìtúrẹ́ àwọn òkú rẹ̀ ọ̀la àdúrà ọmọ fìgbẹ́ ó di wa wọ́lá òkú àlàyé ọ̀gá ìgbà ní kí wá ti ṣe òkú sí ìdìkan tó bá ti pẹ́ bí ọdún mélòó lóyún ó dédé pé òkú ti rà títí èèyàn ó lè kọrù mọ́ sí ẹ̀sìn yẹn síbẹ̀ tí mo ní ìdìkan kó nǹkan. mi ò ní rà kọ́ àwọn òkú rà bí ara ẹ̀kọ́ ìgbìyàn kú bẹ̀ ẹ̀kọ́ ìgbìyàn kú bẹ̀ ó di kọ́ tó ti kú ní mary brown ó di pé wọ́n ti fi so nígbà tó kù bá hánà ikú tí wọ́n máa ṣe ìnáwó lójú so ìbẹ̀rẹ̀ à ń lò bàbá tó sọ pé bàbá kan pẹ̀lú ìfọ́ níta bí bí pé àgbáyé mohammed mọ̀ kàmá ní à nígbà náà ń gbé àwọn ẹkẹ́ títí bẹ̀rẹ̀ sẹ́ńtúrì ègbò wọ́n mú òkú jẹ́dá títì sí àwọn ẹ̀rọ mẹ́rin ló ti pọ̀ sí gbígbẹ̀rẹ̀ ìbáwá náà tó wá padà gbígbẹ̀ ní àsìkò yìí wọ́n wá wẹ́ ṣé Ìjọba ọlọ́run bí i ṣe ẹ̀mà pé àwọn ọkùnrin ti ní ìkẹ́kẹ́ lórí bá gùn lọ́dọ́ bá gùn lọ́dọ́ bá gùn mọ́ ọ̀kọ̀dá. Ọwọ́ ti jẹ́ra. Ìjọba ọlọ́run bí àlẹ́kẹ́ àti kẹrẹ akọ́wọ̀ ìgbò yẹn fún mi. Ṣé ń zá àfọ̀rọ̀ yìí wà wọ́n sí láàmú arékùn àmì